الحمد لله الذي جعل لكل داء دواء واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله القاهر في الغضب اذا غضب الرجل فقال اعوذ بالله سكن غضبه صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الغضب نزغة نزغة من نزغات الشيطان يقع بسببه من السيئات والمصائب ما لا يعلمه الله ما لا يعلمه إلا الله ولذلك جاء في الشريعة ذكر واسع لهذا الخلق الذميم وورد في سنة نبوية إلى جاف للتخلص من هذا الداء فمن ذلك المسلمون الاستعاذة بالله من الشيطان الرجيم بحديث سليمان بن سهل رضي الله عنه قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ورجلان يستاذان فأحدهما اسمر وجهه وانتفقت أولاده فقال النبي صلى الله عليه وسلم إني لأعلم كلمة لو قالها ذهب عنه ما يجب لو قال أعوذ بالله من الشيطان الرجيم ذهب عنه ما يجري فقالوا لرجل: ألا تسمع ما يقول النبي صلى الله عليه وسلم قال إني لست بمجنون أخرجه البخاري ومسلم أداه كفو الله ọba tó tó ọpẹ́ gbà aláàánú lọ́lọ́run oníkẹni ọlọ́pẹ́ ọbẹ̀ ọpẹ́ nípa ọlọ́run bá lẹ́ẹ̀kan sí ọba tó pé ó ṣe fún gbogbo àìsàn ìwòsàn rẹ̀ kò sí àìsàn òun tí ó máa fi yìn lórílẹ̀ ayé àti fọ́lọ̀mù ọba lẹ́jọ́lá ó ti ṣe ìwòsàn àìsàn náà ọ̀kẹ́ ṣoṣo ni ọlọ́run bá nínú ìjọsìn kò sóró fún fún àdẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rúsàn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ṣe ní ẹni tó sọ níbi ọ̀rọ̀ nínú nígbà tí yẹn bá ń gbé nípa ìwé pé ìdàgbọ́sí bá gbọ́jọ́rọ́

ẹ̀tìjá lọ́wọ́ mọ̀dájú nípa pé wọ́n tàà pẹ̀ ní ìbínú gègé tẹni nínú àwọn gègé èyí tíṣẹ́ ìtọ́n ti máa ń tẹ́ sí yẹ̀ lẹ́nì ó ṣe pẹ́ tíṣẹ́ ìtọ́n bẹ́ẹ̀ ti fi sí lẹ́nì lọ́pọ̀lọpọ̀ ọgbà yọ mà bínú àti tó yẹ kó bínú sí àti tó yẹ lórí ẹ̀ ọfà táwọn olùmọ̀ tí sàlàyé fún wa nípa pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìwọ̀n tí máa ń fa kí ìdínà wáyé tí máa ń bẹ látara àṣìṣe àti àwọn ìdánwò téèyàn bá dojú kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe yìí wá ní àtàwọn ìdánwò yìí ọlọ́run bá ọba jẹ́ fi ọlá nìkan lọ́mọ ọ́n tí fi máa jẹ́ pé ìlú máa fi ń dìde látara ẹ̀ bí èpè bí ègún bí kéèyàn jẹ́ nìkan tó ti pé yọ máa lu ọmọlàkejì ẹ̀ tàbí kí wọ́n lù wọ́n lè fa ìgbéná látara rẹ̀ iná ni aṣòfin ló fi jẹ́ nìkan pé pé ọ sọ nípa ìwà tí ọ̀dá yìí bá ń pè ní ìbínú ó sì pẹ̀ náà tẹ́lù wa Muhammad sallallahu alaihi wasallam ọ sọ ọ̀nà àbáyọ nígbà tí bá ní àìsàn ìbínú tó bá àìsàn tí ń ọwọ́ ọ̀nà àbáyọ fún àìsàn náà ọwọ́ ìwòsàn ẹ̀rọ wa nínú àwọn ìwòsàn èyí tí àdẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam tó wá mú ìwòsàn ìwòsàn ìbínú fún wa òun náà ni ìmá ti àwọn olùdíjẹ́ ìrìnà ṣèjọ́ lọ́dọ̀ jí nígbà tí ìyẹ̀bá bínú ẹni yóò tọ́ bá sọ àwọn olùdíjẹ́ ìrìnà ṣèjọ́ lọ́dọ̀ jí ìṣẹ́ ni ìbínú náà yóò ti kò lọ rẹ̀ kí ló jáwélé òun náà ni àdíṣẹ́ kan ètí àpá Sùlẹ̀mọ́nù kúnnù Súrọ̀t tọ́gbà wá látọ̀dà lẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ ìṣojú ẹ̀ onípẹ́kún tún jẹ́ ní sàmánàlì sallallahu alaihi wasallam Sùlẹ̀mọ́nù kúnnù Súrọ̀t Muhammad sallallahu alaihi wasallam

النبي محمد صلى الله عليه وسلم لو قال أعوذ بالله من الشيطان الرجيم ẹni mẹ́rin náà bá sọ pé àwọn òdúbí lẹ́ẹ̀rin nínú na rọjí tó bá sọ yìí àwọn èèyàn wọ́n gbọ́ lọ sọ fún arákùnrin náà nínú ọ̀rọ̀ mi lórí arákùnrin yìí ó fi jẹ́ pé pàtàkì nílọ Muhammad sallallahu alaihi wasallam pé ala tasma' ma yaqulu nabiyyu sallallahu alaihi wasallam sọ ọ̀pọ̀n tánàbí wí mọ́ ni ìpé tó bá ti sàwọ́ sí láìsẹ̀ ṣe tọ́nù rọ̀ ní ìbínú tó bínú ìṣẹ́ yóò ti lọ ṣùgbọ́n kàkàkì arákùnrin ọjà òun níjọ́ náà ìwọ̀n tó fi dáwọn lóhùn náà ní pé ní láti gbìmọ̀ jìnà ní ìsì ẹni tó yà wèrè yìí ká ní bí kálóhùn yóò lè kọlù òun lè sì èyí tí arákùnrin mú wá níjọ́ náà eléyìí ni ìṣe àkọ́kọ́ tí àwọn olùmọ̀ tí wọ́n kíyèsí fẹ́ni yóò ti bá máa ń bínú ọkọ tí ń bínú síyàwó ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ìbínú ni tí máa ń fàyọ ọ̀gá tí ń bínú sọ́mọ tí máa ń bínú sọ́mọ ọ̀sẹ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọdé ti mọ̀ pé á ọ̀gá wa máa bínú tó bá sì bínú báyìí ó lè fa gbogbo nǹkan jẹ́

nínú ṣètọ́ ṣe ọ̀nà ẹlẹ́ẹ̀kejì táwọn olùmọ́ tún wá fún wa nípa pé yọ́ máa fa yọ́ máa gbé ìbínú yọ́ máa gbé mi lára ẹni tó bá ìgbé bínú òun náà ní àsùgbòòrò tí yẹn bá ń bínú ọfẹ́ jẹ́ kéèyàn máa dákẹ́ tí yẹn bá ń bínú ihun tí ń bíyàn nínú lásìkò ìgbà náà kéèyàn tó máa sọ̀rọ̀ mọ́ tí yẹn bá ń sọ̀rọ̀ ìbínú yọ́ máa lé sí kéèyàn dákẹ́ látara ọ̀rọ̀ tí a fà bílá ní àbá àtọ́ bá gbà wá lọ́pọ̀dà níbi a Muhammad sallallahu alaihi wasallam tí àfáwà advanti bá jẹ́ ló ń tẹ̀ nínú sọ́yí ìdí àmì wọn ní àdíṣì 693 àti àdíṣì 4027 tí bẹ́ẹ̀ Muslim Imam Ahmad àfáà bílá ní àbá sọ́lá ìpé anábì a Muhammad sallallahu alaihi wasallam ìpé ìdà àbọ́dìfà àdúkọ̀ tẹ́lifọ̀ kan yí bá ń bínú fàdí yẹ́sùkòtì ọ̀yà tẹ́nì kọ̀ọ̀kan bá ń bínú ọ̀yà àjáṣẹ́ o a rí pé eléyìí tún ni ìwòsàn kejì nínú tó lè mú kí ìbínú kò láyé èèyàn òun náà ní pé kí èèyàn bá ń bínú kí èèyàn má wulẹ̀ sọ̀rọ̀ mọ́ kí èèyàn jákẹ́ àwọn ẹ̀kọ́ yìí àríkọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àti wọ́n kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iná ìdílé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ìlà àgbàjọba àhàdókan fàálì yẹ sọ́jù tẹ́lifọ̀ fún ibà kéré ọ̀yà àdájọ́ eléyìí

ìwọ̀n tó tẹ̀yí máa jọ wá lójú inú ń bí ọ wà lórí ìdúró tẹ́lá bá túnlọ̀ jókòó abẹ́ pé bínú yìí ìsì tún bẹ ọdún bẹ pẹ̀lú rẹ látorí ìjókòó ọba lọ rọ́pọ̀ kú kí ló fà á orí ṣe lẹ́yìn ó ní pé fàáyìn ni sẹ̀mí ìṣòkòsó lọ́lọ́ ọ̀hìn sọ̀rọ̀ lọ́ọ̀lẹ̀ ọ̀sọ̀lá mẹ́kò mọ́gbọ́ tó ń sọ lọ́wọ́ bá ti tàṣọ̀lá mẹ́kò bá ìwé pé ìdá àgbọ́dìbà àhàdókò tẹ́lifọ̀ kàyín bá ń bínú wọ́n wá kan émọ́ni ó sì wà nínú ìdúró á lè lẹ́sẹ̀lẹ̀ kó jókòó àyín dáadáa ánà olùgbọ́lọ́ tíbinú yìí bá ti lọ tọ̀ ìlá tíbinú yìí ọ̀bá tó wá lọ lórí ìjókòó fọ́lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ jẹ́ kọjá jẹ́ lẹ̀kẹ̀sẹ̀ pé yọ̀ọ́rọ̀ pọ̀kú eléyìí lọ́fà tí tọba jẹ́ pé ń bínú ó sì wà lórí ìjòkó ìbínú yọ́ lọ ọjẹ́ lè kẹ́kẹ́ pé ọrọ̀ gbọ̀kú látara bẹ́ ìbínú ilé ìlọ àwọn olùmọ̀ wọ́n ní pé ìrọ̀gbọ̀kú yìí òun náà lọ fẹ́rí bá kéèyàn fẹ́yìn lélẹ̀ yẹni pé kéèyàn jẹ́ lè kẹ́kẹ́ pé yọ́ máa rẹ̀ sí nínú lélẹ̀ òun náà sọ pé àsùkò ó sàwà bí ara òun ti balẹ̀ ọba wa fún ìbínú yọ́ lọ ìdílé nàìjíríà bákaná inú kẹfẹ́ pé yóò tún máa ń pa owó ìdínú tó jẹ́ ìtàn òun náà ni sísọ àsọtẹ́lẹ̀ ìdí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé fún àwọn àwọn kọ̀ọ̀kan náà wọn sàbí àlẹ́bí tí wọ́n wá bá àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ ní àdíjọ gbajúmọ̀ èyí àpá

ó tuntun gbọ́ ojúbẹ̀ láwọn ẹgbẹ́ ọmọ fẹ́ pé tó sàfọ́sẹ́lẹ̀ fún mi mú sáré títà ń pé dáadọ́kùtọ̀ mátò máa látara bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọ́n sàlàyé pé ìbínú ọjọ́ ìṣẹ́ tó ó lè fa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí bá ti jẹ́ tí ò ní jẹ́ tí ó máa sọ látara àbínú tẹ́lẹ̀ ìmọ̀sẹ̀ ìjọba ìfọn tẹ́lẹ̀ ìmọ̀sẹ̀ ìjọba ìfọn tẹ́lẹ̀ ìmọ̀sẹ̀ ìjọba ìfọn tẹ́ òṣèrè kọmíṣẹ́ lẹ́sẹ̀ fún mi ní látara àbínú tó ṣe sí bọ́kọ̀ láàrin wọn àtọ́lọ́run yóò pè bọ́ta yóò wà padà sí pé ti a a rí ní ti padà wá bá iṣẹ́ sì yẹn ti sọ́dọ̀ ọlọ́run tí ó padà wá bá iṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam isa àtàtọ̀ tẹ́lẹ̀ fẹ́lẹ̀ yìí náà ni pé má máa bínú má máa bínú má máa bínú àwọn olùmọ̀ wọ́n ní kọ́lá ànẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ó ti rí pé gbogbo ohun tí ẹ máa ń ṣe sáàlù jẹ́ ní omi já rọrùn fún yẹn arákùnrin yìí ó jẹ́ nìkẹ́kẹ́ pé ó pàkójá rẹ̀ ṣùgbọ́n tí ó ba iṣẹ́ rẹ̀ jẹ́ tí òfin ní rálù jẹ́ náà ọlọ́run ọba òun náà nìbínú ló jẹ́ jẹ́ pé ànẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ àṣàlàyé fún pé láàtẹ̀gùtọ̀ tọ́ba tuntun ní ìbéèrè ànẹ́bí olùsọ fún pé láàtẹ̀gùtọ̀ má sì máa bínú

fi àwọn gbólóhùn tẹ mọ̀ mi tó yẹ fáwọn gbólóhùn náà òun ní fi máa lò tẹ̀mí tẹ̀mí mi ó fi já rọrùn wọ̀dá tó pèrò aláìyá fa àǹsà má sì jẹ́ kó jẹ́ pé gbólóhùn tó bá fi mọ̀ mí gbólóhùn ní ọwà tó pọ̀ ìwà nílé rí átórí àwọn olùmọ́ ní pé látara pé ó yẹ ni náà dókítà hibsu rẹ̀ ìyẹn ìhásẹ̀ sórí rẹ̀ ọ̀lẹ̀ òun náà mọ́ rẹ̀ ó jẹ́ kó sọ ìhun tó wá sọ fún mi tí ti máa lòtẹ̀ mí yìí wọ́n ti ọjọ́ nǹkan tí ó pọ̀ rí ń ṣe ọlọ́wọ́ tí ó wá padà di pé ń gbẹ̀ pé nǹkan náà ṣùgbọ́n kàkà sí àlẹ́jẹ́ àmọ́ sọ́ọ́lọ́ tó ń sọ rẹ pẹ́pẹ́ fún ìhun tánà bí sọ fún náà ni pé lẹ́ẹ̀tẹ̀gbọ́n má sì máa bínú àfáwọ̀ sọ̀fíàn bónàbùlá ìsákọ́fí ó ní pé mi fún lè kọ̀wùlẹ̀

ní àti 7,374 àfáà tó fi yánubú náà tẹ̀lá ìsákọ́fí wọ́n ní pé gbọ́nàmù tó wọ́n bá rẹ̀bí àmàhàmùsọ aláàsárámì ọwọ́ wọn tẹ́ pé yóò sẹ̀wọ̀n láǹfààní àlẹ́bíwà mọ̀hàmùsọ aláàlọ́sọ́lá ọwọ́ fún ní tí ó sì láǹfààní láyé àtijọ́ ìgbẹ̀lẹ̀ ìyáàmà tí ìsẹni ń tún pọ̀ rárá bó ti olè ọmọ dáadọ́ gbọ́dọ̀ wà lẹ́ka ìjẹ̀nà má sì máa bínú ọwọ́ ìjẹ̀nà tí túmọ̀ sí pé àti máa bínú yóò fà sábà bí kéèyàn wà jẹ́nà ọlọ́run ọfà sánibí àmọ́sá aláàsáàmù sọ fún aláàdí sí ni pé mọ̀tátẹ́ ma fẹ́ ìzájú ọwọ́ kọ́ọ̀dù wàhálà áńsà ń fàdọ̀ o ẹni yóò tó bá gbé ìbínú mi ó sì lágbára kó bínú ọ̀hún dàáwò lọ́wọ́ aṣọwọ́jálì aláàrùhú sí lọ́kọ́lá ìfìyà ọmọlẹ̀kìyàmà ọlọ́run ọba ọba lẹ́kẹ́ọ́lá yóò dá àwọn ojú àwọn ọ̀tọ́ yẹ pé wọ́n jẹ́ àwọn ọmọ ẹ̀dá lápapọ̀ lójú wọn ní ó ti lọ́wọ́ bó ti máa pé tí ó sì máa sọ fún báyìí pé ẹ̀sà àwọn tó bá wọ̀ ọ́ nínú àwọn obìnrin ẹlẹ́ni tí ẹ̀gẹ́ èyí ọ bá wọ̀ ọ̀nà wọn ni ọ̀sẹ̀ ìsàlórí ẹ̀ kí lọ́fà látara pé ń gbé ìgbénú mi afọ àjọ nípa àjọ àdéhùn ló ń tẹ̀ ní àdéhùn seven thousand three hundred and seventy three àwọn àjọ sàn àwọn tàbí tó wá bá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ ìdínú nínú rẹ̀ òun náà tún náà fáwọn àbúdà dáa afáwọn àbúdà dáa tọ́lọ̀n kọba yọrù sí onípẹ́ kún sí ya Rasulullah onímọ̀sọ pé ìrìn sí ọlọ́wọ́ bá ò dúlẹ̀ ní alẹ́ amẹ́lẹ́ ìdíkọ́lẹ̀ jẹ̀nà sàdákù tọ́ka sẹ́mi tọ́ fún mi

isa ń kílọ̀ fáwọn tàbí rẹ̀ kọ́ máa máa bínú kọ́ máa máa bínú kọ́ máa máa bínú inú hadisi mi iṣẹ́ afá amọ́dún títà wà tó fi jáde àdíta afá abdullahi bónú amọ́ ó ní pé afá abdullahi bónú amọ́ ó bí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé èrè ń tí ọlọ́run ọba mọ́ yóò bá ìdó ni mi ń gbọ́dọ̀ mi dà kí ni tí ó gbé mi jìnà sí ìdínà ọlọ́run ọba náà kọ́lọ̀ ọba ò ní bínú sí kí ni nǹkan ọ̀nà sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìrẹsẹ̀lá àlẹ́bí sọ pé dáadẹ́rù tọ́ má sì máa bínú má sì máa bínú ọ̀pá tí àwọn olùmọ̀ sọ pé àdùgbọ́dọ̀ yẹ jùmọ̀ kó ṣàpọ̀ òde kódà ẹ rí ìmọ̀ bínú ìmọ̀ kókó gbogbo aburú ó kó sínú pátápátá torí pé tí yẹn bá ń bínú ihun tí ò yọ sọ yọ sọ ihun tí ò yọ kù níwà yóò wù ihun tí ò yẹ kó bínú sí gan látara pé bínú lọ́wọ́ yóò tún padà bínú sí nǹkan náà ihun tí ò yẹ kó kọ̀ fún rẹ̀ ó lè kọ́ ihun tó lè kọ́ jẹ́tọ̀ rẹ̀ ó lè lóhun ọ̀fẹ́ mọ́ ihun tó yẹ kó fẹ́ ó lè jẹ́ ìdíkàtẹ́ pé yóò ti dánù fúnra rẹ̀ orin tó yẹ kó tó lọ́wọ́ ó lè padà gbé ìdè sílẹ̀ látara bẹ́ẹ̀ nàbí wa muhammadu sallallahu alaihi wa sallam pé nínú ìgbọ́dọ̀ bá mí nà ṣe pa ẹ̀rí ìbínú se èsì ní ti máa ń o lọ́dọ̀ ṣẹ̀tọ́ ní tí máa wà wà ní ṣẹ̀tọ́ ọ̀nà olùkọ̀mínà náà ẹ̀rí ṣẹ̀tọ́ wọ́n ti alátara náà wà ní nà máa tó fífẹ́ wọn náà rú bílmà tàbá ti kóró náà omi làáfíọ́ fáyìdà àgọ́dìbà síbẹ̀ ni wọ́n ti gbà léṣe wa tẹ́lifọ̀ kan bá ń bínú ọ̀yà lọ ṣe àlùwàlá nínú àdíṣẹ́ afá Bukhari àti wọ́n sì sọ pé jáde àdíṣẹ́ gbajúmọ̀ èyí tí àlẹ́bí àwọn ọmọ sọ́ọ́lá sọ́ọ́lá ìfún wa pé lẹ́yìnsà ṣẹ̀dí ìdùbì sóra kìí ṣe ń tẹ́ tó bá lè ja tó bá lè mọ ẹkẹ́ inú ẹ̀ o tó fi gbogbo ògbà kó sá máa jà sí kìí sóhun lálágbára inú ọmọ ṣẹ̀dí àjẹ́bí yẹ́mìlẹ́kùn lẹ́kùn ẹni tó jẹ́ alágbára òun lẹ́ni tó rí pé lásìkò tó yẹ kó bínú ìṣèlú gbé ìbínú mi àsìkò ọgbà tó yẹ pé ó gbé èèyàn retí pé ha lágbájọ́ ìbínú sí nǹkan yìí ọlọ́run sì yẹ kó rí ìbínú yẹn náà ó sì yẹ kó rí ìgbé mi eléyìí òun ni ó jẹ́ nínú àwọn ẹ̀kọ́ èyí ti bẹ fún ìmáàmà bínú àwọn àtàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹjẹ́ pọ̀ sí àlẹ́bí ọmọ hamasa alárọ̀sẹ́dà níbi ọ̀rọ̀ mímọ̀ àbínú pàpàá jùlọ bí àpá wàhánẹ̀ ó ti bá àtàwà inú sọ ìbùkọ́rẹ̀ àti muslim ó ní pé kún tu amṣì máa rọ̀ sólì lẹ́sàádà rẹ̀ sọ́dà wọ́n jẹ́ nìkan tí Muhammad sọ́dà rẹ̀ sọ́dà wà lẹ́yìn gbogbo nàìjíríà yìí lọ tàà ṣìyá Muhammad sọ́dà rẹ̀ sọ́dà akọ̀tọ́wọ̀ ní jọ́nà aṣọ tí wọ́n ti látara láti ìlú nàìjíríà nìyí ọwọ́ nípọn etí aṣọ náà lọ́rùn ó nípọn gidigidi

sọpẹ́ fún wọn fún mi o fàtàfàtà ìlẹ́yìí sallallahu alaihi wasallam anẹ́bí wá wojú lábá ọkọ̀ náà wàbá ìkà kàkàkà nẹ́bí òbínú ìrìnrìn ní jọ́nà àwọn olùmọ́ máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé káwo ìkọ́sí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam káwa ní òun pé tí ipò tiwa náà lónìí ẹni kí lè lé òpè káńsílọ̀ ní òṣè kátọ́wà mọ̀kọ́ bá jẹ́ chairman kátọ́wà mọ̀kọ́ bá jẹ́ pé ọlọ́jẹ́ gómìnà tó bá tẹ̀wà lọ́jẹ́ president kọ gbogbo àwọn oyè tá a kàtàlẹ̀ yìí ipò ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kàkàtà ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kó bínú sí lábá ọkọ̀ yìí ní jọ́nà ẹ̀rí lànẹ́bí rí ó tó ma àmọ̀rọ̀ láhòbì àtọ́ lẹ́yìn kanáà ànẹ́bíwa ní pé kí wọ́n fún inú dúkìá ọlọ́run ọba tí wọ́n kó jọ alẹ́bíà ọmọọmọ aláàfẹ́lá kò lè ní sílẹ̀ ní kò sí pínú sórí náà ní jọ́nà àwọn olùmọ́wà mú jáde ń bẹ̀ wípé táwa náà kọ lẹ́kọ̀ọ́ láti má jọjẹ́ pé bóyá máa bínú tí mú tọ́ bá jẹmọ́ patronaiti wa ká má máa bínú lè lórí ṣùgbọ́n bá gbé nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run bá láwọn yìí ń ṣe jákújákú láti lórí ẹ̀ ọlá máa ń bínú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ìgbà àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ọjẹ́ nìkan tẹ́ pé tí a bá bínú báyìí a máa bínú ìlànsáhàtàkì mọ̀hárìmọ̀lá táwọn èèyàn bá lọ jẹ́ nìkẹta ẹgbẹ́ wọn lọ tó sínú èwọ̀ ọlọ́run má sí ọlọ́run wọn lọ sí ànẹ́bí a máa bínú lé lórí wàhálà wà lè gbọ́dọ̀ bínú mahmoud eléyìí ni ìbínú èyí tó máa fẹ́ téèyàn bá bínú kó bínú torí sọlọ́run téèyàn bá bínú kó bínú torí ẹ̀sìn ọlọ́run ànẹ́bí a máa bínú torí ọlọ́run àkọ̀dẹ̀gọ́dẹ̀ bá nẹbí sọ́ọ́lá ọ̀rọ̀ sọ́dà لما أخبروه أن الإمام الذي ينكر الناس من صلاة بطول قراءته النبي محمد صلى الله عليه وسلم أبدل جاكا tí ẹni tó fẹ́ bẹ́rẹ̀ ìrún rẹ̀ ó jí ogún fún àwọn tó kí wọn lẹ́yìn rẹ̀ ta ló ń tọ̀hún òun náà ni Mu'adh ibn Jabal Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ nìkan tó yẹ pé bóyá wọ́n ti kírun tí wọ́n tán jọ́nà Mu'adh ọmọ Jabal àtàwọn ọ̀fẹ́ wọn wọlé wọ́n wò pé káwọn ó kírun Mu'adh ibn Jabal ọmú sọ́rọ́tù bákọ́rọ̀ ọparí ẹ̀ ọmú alẹ́ mọ̀rán ọbẹ̀ ìta lọ kò tí ìta bákọ́rọ̀ débi kẹta tí ọ̀kan nínú àwọn tó jáwọn mùsùlùmí lẹ́yìn rẹ̀ tó wù ti jáwọn lẹ́yìn òun ti fi rẹ̀ ní fúfú tí wọ́n jọ bá sọ̀rọ̀ ìpè lágbájá ọmọ lágbájá jáwọn lẹ́yìn rẹ̀ ó dáhùn sí ẹ̀ tí lọ màá dòbó gbogbo ó lé ọ nígbà ó

wọ̀dúhà ọ̀ọ̀ta wọ̀lẹ́rì ìdàtọ́jà nínú ẹgbàwà ní ìmútítọ́ ọ̀ọ̀ta tó gbé hìmọ̀rọ̀ bí kalẹ̀ ààrà ọ̀ọ̀ta wọ̀ ṣọ́mtí wọ̀dúhà ọ̀ọ̀ta wọ̀dúhà torí pé ń bẹ ní ẹ̀yìn rẹ̀ tó tò tí wọ́n tò sí ọ lẹ́yìn àwọn tó pé ọ jẹ́ àgbàlagbà ń bẹ lẹ́yìn rẹ̀ bákan ní ọ̀lẹ ń bẹ lẹ́yìn rẹ̀ aláàárẹ̀ ń eléyìí ni wọ́n tí Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún àfáà mọ́hàdìbọn ìsẹ́bà nínú ẹgbàwà mi arákùnrin tó gba àdìsí náà wá ní pé ah àlẹ́bì máa ń bínú òun òtí èrí bínú yẹn tó tó báyìí rí lọ́jọ́ náà àlẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam bínú sí pé ọpẹ́ ó jẹ́ kí wọn rẹ̀ ó gùn àlẹ́bì bínú nítorí ẹ̀sìn ọlọ́run ọba lè òkè nítorí tọ́ta àlẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ̀ ìtàn

kí láwádé ti bí lọ wọlé ní ilé wọlé ọtí ìfí ń tẹ́lẹ́nà ọ̀nà ilé rẹ̀ àwòrán bẹ́ẹ̀ ọláwò rẹ̀ àríṣà ló pa fọ́tí náà níjọ́ náà alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó bínú sí ìyàwó àríṣà níjọ́ náà ó bínú sí nípa àwòrán ìfìnbẹ̀ lára fọ́tí èyí tí ìyàwó àríṣà ta àmá sọ fún wa nípa pé gbogbo àwòrán kájínẹ̀ sí nínú ilé òní jẹ́ kí àwọn màláíkà tí ó ṣe èèyàn láàánú àwọn màláíkà tí ó ti àmì sí àjọ àfihàn bá ń ṣe nínú ilé òní jẹ́ wọ́n wọlé wá báyàn má wà á torí tó fi ń fi níbàdí ara rẹ̀ jẹ́ àwòrán tó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí ọdún ẹmọdé ní rẹpẹtẹ ọwá ní fájọ ààrẹ ọgbà ọjọ́ ààrẹ oṣù áfíríkà ìwọ náà wà lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam látara fọ́tí tó ní àwòrán nínú ìbírí lọ wọlé wá o àfìgbà tánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó tó jáde sí ló tó mọ̀ pé àbíbírí ti dé àti àwòrán àwọn tọ́lọ́wọ́ bó bínú sí jùlọ ní jọgbìdà àlùkìyàmà ọlọ́wọ́ bó bínú sí wọ́n débi pé yóò ní fún wọn fẹ́ lùsí láwọn òsì nílé ṣe bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ lóòjẹ́ fún ọmọ ìṣẹ́ ọlọ́run nínú àwọn ìbínú tí àrẹ́bí Muhammad sálọ́ta ń bínú níbi torí ẹ̀sìn ọlọ́run òun náà ni pé gọ́dì balamma kàdámà ṣe sẹ́rẹ̀ òsáàmà àti bàbá rẹ̀ tó ti ṣe sẹ́yìn wọ́n wọ́n pé ìfìfẹ́ tí ànábì ní sí ìsámọ́ yìí ó jẹ́ kí àwọn fámílì mọ̀kùnmíjà tí wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n gbé ìsámọ́ dìde pé ọgbọ́n ọgbọ̀nẹ́bì sọ̀rọ̀lọ̀ ọdẹ wọ̀sọ́lọ̀ nípa èèyàn wa arábìnrin yìí tó jáde sánẹ́bí ọmọ gbé lọ́wọ́ sánẹ́bí ọmọ gbé ọwọ́ rẹ̀ ìsámọ́ sì dìde sóòtọ́ ó sì lọ bá ẹnẹ́bí ọmọ ọmọ sàálà tó sì bẹ̀ sí bẹ́ẹ̀ ah ẹnẹ́bí ọmọ ọmọ sàálà tó wá bínú ọwá ní pé àtẹ́sà ti

kí ló fa ìbínú náà ni ìbínú ní sọ́rí Bukhari àti Muslim tí a níbi àmọ́mọ́ tààlà àrùsántà àrí ọ̀yá ó ní gbé tí àbúbá pé ó kírun ìyàwó àìsàlọ̀ ọ̀bá níbi tààlà ohun ní ohun a máa kàn ìyàwó sáwó fọ́gbọ́n mo lè dá o ọba lọ bá ìyàwó Hafsọ ìpètò ìyàwó Hafsọ ní àwọn ìyàwó ànẹ́bí àmọ́sàálà sánlóhun náà ó tó wá jẹ́ ọmọ fún Umar tóun bá fúlọ̀ sọ̀rọ̀ yìí fún gẹ́gẹ́ bí àdámọ́ ebi wọ́n lọ lọ́jí bàbá rẹ̀ ọ́n kèkèjì ànẹ́bí àmọ́sàálà àlọ́sánlá bàbá agbéfò náà sí bàbá tẹ́lí tí ó ti fi ń dátọ̀ gẹ́gẹ́ bí àdámọ́

ní ìgbà àbúbákì ló fi òun fáwọn èèyàn kọ́dà ní mẹ́gbà wà ní wọ́n ní pé àfá àwọn ọmọ ọ̀tọ́ ìwọ̀n tó fà tó bí kírun jọ́ kẹ̀kọ̀ sí àbúbákì ní tòsí alẹ́bí ó sì mọ̀ alẹ́bí sì ti pé nílé fọ́ káfí náà ní kó fi gbogbo olùbá lọ sí lórí ìrù náà làrẹ́ mi sọ pé náà náà ìfẹ́ àbúbákì ní kó fi wọ́n rọ̀ gbọ́dọ̀ sí wọ́n ti kírun náà lọ wọ́n nígbà dákùn má jẹ́ rí bí náà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọba yóò tá nẹ́bí ọba tẹ́ kí o fún wa abúbáfì ni ojú ọmọ kí o ànẹ́bí bí o fínú ní jọ́nà kò sí ìjẹta tó fà ó kọ́ má bàá di pé wàhálà ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn ikú ànẹ́bí ìdìbò ti tẹ̀lẹ̀ lọ tí wọ́n wá ní mọ̀ pé palẹ́ni tó yẹ ká yá látàrí àwa mùsùlùmí lẹ́yìn ikú ànẹ́bí wa Muhammad jùpa ń fa bí wọ́n ti rọra sọ́lá ara wọn lọ lẹ́yìn ikú àdẹ́bí Muhammad sallallahu alaihi nígbà wọn ti fa ọkàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí lódodo Abubakar ẹ̀kọ́ jẹ àlífà lóòótọ́ lẹ́yìn ikú àdẹ́bí Muhammad sallallahu alaihi tí ìgbà tí wọ́n bèèrè sánàbí pé sẹ́lù ma rádà alákọ̀ ẹgbẹ̀rẹ̀ ọjọ́ bá wọ́n ti sí iná kalẹ̀ fún ibá sí ìwò báyìí wọ́n ni ha ìyá rẹ̀ padà ń bínú ọmọ ìlànà ha tọ́lẹ̀ ní bá lọ́ọ̀dá ọkọ̀ bàbá mi ń kọ́ èrè ọmọ yìí ojú tí mọ̀ máa fi wò mí ní kó jẹ́ alágbére onílára ọ̀pẹ́lẹ̀ ní bí ẹjá ọkọ̀ pẹ́lú mi ló tó kí wá pọ̀ lápọ̀jù tó wá jẹ béèrè tó yẹ kó bí àlébí wa Muhammad sọ́lọ́tàlọ́sọ́lá nínú níjọ́ náà àfọ́ àwọn ọmọrò mọ̀gbà to fi fara re nípúnlẹ̀ wọ̀ tó kúnlẹ̀ pé yá Rasulullah ìdínà bí dáadọ̀ rọ̀bà ọbí ìsìlámi dínà ọbí Muhammad sallallahu alaihi wa sallam nabiyya ni Islam ni wa Muhammad sallallahu alaihi wa sallam

ṣùgbọ́n lórí ẹ̀sìn ọlọ́run ànẹ́bí bínú nítorí ìtọ́lọ́run ànẹ́bí bínú táwa ní ọba bínú ká máa bínú torí ẹ̀sìn ọlọ́run kódà kan bá kílé táwa fi ń bínú báyìí ká máa kó àwọn ẹ̀rí wa pé ohun tó fà òun náà ni pé ànẹ́bí máa ń bínú lórí ẹ̀sìn ọlọ́run ọba a máa wa dání ká jùlẹ̀ sí ká má máa jókè bínú ẹjá lọ mọ̀ pé ẹni tí bá máa ń gbé ìbínú tí bá máa ń gbé àmì ló jẹ́ pé nínú àwọn ènìyàn ní ilé tọ́ọ̀lọ́wọ́ bá sọ pé àtẹ̀lẹ́bìnà ìdáyàmọ́ gọ́bìbú òun ìyàwó ṣòro àwọn tó ṣe pé bí wọ́n bá ń bínú gan-an táwọn èèyàn bá wà àforíjì lọ́dọ̀ wọn gba àforíjì wọn ọlọ́run bá sọ fún aláyà lè pé àtẹ̀lẹ́bìnà yóò fi gbóná fi sọ̀rọ̀ wọ̀sọ̀rọ̀ wọlé láti nínà lọ́gbàyì wọlé àmìnà àmìnà wọ̀lọ́ yóò fi gbóná mọ́ sí ní nígbà tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí ka àwọn tẹ́ pé òun fi nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ ọkà àti pé wọlé kààrù èyí ìtọ́ àwọn tó fi wọ́n máa gbé ìdínú mi ìmá gbé ìdínú mi àmì lọ́jẹ́ wípé nínú jẹ ẹni fa ìdínú òun náà ni kí wọ́n lè bu ara tàbí kí wọ́n tó fi pé tí èsì ni wọ́n ti sọ bẹ́yẹn léèbú tàbí wọ́n ti ẹ̀ sí ìbàjẹ́ tàbí wọ́n ti ẹ̀lù yẹn lọ́nà ìtọ́ ó lè múnú bí yàn tàbí wọ́n ti ẹ̀lá mẹ́yàn wọ́n gbégùn fún yàn ó lè mú yàn bínú gbogbo ìyóhù tí ìsinú wá gbádà wá tamarin tí ọ̀rọ̀ níbi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé dáátẹ́gbọ́dọ́ kò lẹ́fẹ̀ẹ́ ìjẹ̀mbà má bínú ó lè bá wọ àìjẹ́ náà abẹ́lẹ́ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه لا أتعقفوا لهم أسكت لفان لبن محمد صلى الله عليه وسلم كانت يقول عليه عن تابع أتنوبة مسلمة وطوبة الجيل لا يفين حواتا جاو سان لهم أكيد تكي كمفيف كواسي بابا جلو حواتا جاو مسلمين أما سافين كمسلمين وندي تمام ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ máa ka mú lẹ́sẹ̀ àfẹ́ máa kàá fún òun náà lọ́rọ̀ fìlà dídídé fìlà dídídé ọ̀pọ̀lọpọ̀ wa ọjọ́ wa lójú pé èyàn tí lè máa bọ̀ wá júmà ó tún máa jẹ fìlà sórí èyàn tí lè máa bọ̀ wá júmà kí fìlà ó tún máa sí lórí ẹ̀ nínú nǹkan tó fi ẹ̀ka pàtàkì òun náà ni fìlà wà fìlà jẹ́ àmì kan nínú àmì tí yóò fi mọ̀ pé ara muslim eléyìí mùsùlùmí ni àwọn olùmọ́síṣẹ́ yàtọ̀ láàrin ìfìdà ní bídé àti láwà ní wíwé wọ́n ní láwà ní wíwé mubah tí ẹ̀bá tọ́bá wù kó wé tọ́bá wù kó fi ilẹ̀ yẹn tó kò sí lára kan pàtó fún láwà pé kò sì sí ìdí àgagá mú kò sí lára kò sí díà ìtumọ̀ mubah òun ṣùgbọ́n fìlà súnná lò ìdé rẹ̀ èyàn lọ́dọ̀ ọlọ́run tí èyàn bá tẹ́ sì dé èyàn ní gbẹ̀sẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wá bí ẹlòmí ó tẹ̀ wá padà ti mú níjọsùn fúnra rẹ̀ pé ìlẹ̀ wù dé rárá tó jẹ́ pé nínú tábúgbé ẹ̀ká ìlàjẹ́ta nínú rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ọmọ ọba lè kí wọ́n sọ pé yáàbà ní àádámá kúrò sí mẹ́tàkọ́ ìtàkùnlé ma ẹ̀yìn tẹ́ tí ọmọ ànẹ́bì àádámà tẹ́ bá ti lọ mọ́sálásí àwọn ohun tí ó máa jẹ́ ọ̀ṣọ́ yín ẹ̀mú lọ́kùnkúndùn pàtẹ́ máa lọ mọ́sálásí wọ́n ròyìn àwọn sálàfò àwọn sàbí ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam

nínú àwọn ọ̀ṣọ́ àwa mùsùlùmí lọ́pọ̀ lọ́wà bàbá lọ pé wọn àṣùbà bàbá lọ pé wọn dó bàbá lọ pé wọn àṣẹ bàbá lọ pé wọn mọ́dún bàbá lọ pé wọn ṣáà ohun tó yẹ ká máa bẹ́ẹ̀ àwọn mọ́sálásí àwọn àdúgbò màlẹ́ lọ́dọ̀ wá ń bí wọ́n ti fẹ́ lọ sẹ́yìn dáadáa tó ti gbọ́wọ́ tó bá tó ń sáfún wájú ọgbọ́dọ̀ ní fìlà lórí wọ́n wá sí gbìyànjú náà débi pé látara tó wọ́n jí àdúgbò aláṣọ ohun wọ́n ti lọ sí àwọn fìlà àwọn fìlà ilà àpàdà wá dé bá lẹ́yìn tí àwọn tó ti rìn ẹgẹ́ ti lọ làwápàdà rí pé ha lẹ́yìn rẹ̀ tẹ́ fi lè lẹ́yìn eré ọmọ afọ́yìn àfọ́kù ibi tó ti tọ̀ sídé ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ ṣe ìyáwó súnnà yẹn lásìkò bàná àrínú wọn tó gbé bóyá nú àwọn tó já lásọ lówó pé ẹmí ọ ìsì rẹ̀ fi làwẹ́ wà ní ìrẹ̀wà mọ́sálásí kó lè bá máa jẹ́ ojú kòkòrò fún àwọn èèyàn láti máa dé fìlà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí

àwọn bábà náà ti mọ ohun tí wọ́n sì kò tí àdíkún ah, bábò má gẹrun tó rí rẹ̀ kọ́kọ́ má gẹrun rẹ̀ ṣùgbọ́n bá bá gẹrun nínú kò gbé wálé àbíkọ ọgbẹ́ lásìkìn àdíkù ó sì fa yẹ́yẹ́ tí ó wẹ́lẹ́ yóò ti tọ́ ṣùgbọ́n láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà jẹ irú gẹ̀kúgẹ̀ ẹjẹ́ ajínẹ̀ sí àwọn Yorùbá sì máa ń sọ pé ayé lọ́jà ọ̀run nílé

ọjà làwá ní láyé yìí ọlọ́run jẹ́ àtàà ọlọ́run má o àdìdìkúdì ó ń kálùkù wa tá má dìdìkúdì sínú ẹwu wa ara àdìkúdì òun ni kíyàn máa gẹ̀rẹ̀ nínú kẹ̀kẹ̀ sórí o àlejò Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ fálẹ̀ òun mọ̀ yìí ìpè ká jìnlẹ̀ abẹ́lọ́n kọ́lọ̀ bá kọ́ sí àfihàn ẹ̀lẹ́kọ̀ọ́ fẹ́wà ìjọ́ tá à ń sọ́kọ́ lọ́kọ́ bá fàdákà sí o òwò tá à ń sọ́kọ́ bá fàdákà sí o ìjọ́ tá à ń sọ́kọ́ bá fàdákà sí o òwò tá à ń sọ́kọ́ bá fàdákà sí ọlọ́run dákùnmájì adam ká tó ń jẹ́ o dákùnmájá dáhùn ká tó rí mọ́ dákùnmájá dáhùn ká tó rí dáwọ̀ dákùnmájá dáhùn ká tó rí wọ́ dákùnmájá dáhùn ká tó rí lò ọ̀lẹ́lá ìlà ìlànà gbogbo àwọn tó jẹ́ àrìn àjò ọlọ́dàbùbà sọ̀mọ́ láyọ̀ gbogbo àwọn tó jágbóyún ọlọ́dàwùn tí wọ́n sọ láyọ̀ gbogbo àwọn tára ní bá àjogún àlàáfíà fún wọn àwọn òpó àwọn mùsùlùmí dàbà dáúgbà àtàkójì fún wọn àwọn tí tẹ́nù kẹba àtàlékún fẹ́ wọn